ọ̀gá bàbá lórúkọ mi orúkọ bàbá mi ọ̀kébà lóye ẹgbẹ́ ọba arégòkè mo bọ́dé láti gbòòrò bíi around eight mo wọnú ilé mo tẹ́bẹ̀ mo bọ́ gbogbo aṣọ mi wá kú pátá àti tàbí sí mi ní mo wá wo ibẹ̀ tó bá gbé tó adábí kan bí tó ná ọkùnrin wá dé láti gbòòrò ó ní kó ń ṣílẹ̀kùn fóun so ọmọ dáàbì mi adétutù ọ̀kébà lóye ó wà lọ́wọ́ mi mo wá ní kí yẹn lọ ṣí ilẹ̀kùn bí yẹn ṣe ṣílẹ̀kùn ọkọ mi wá pọnú kí ṣe oníṣègùn tó oúnjẹ ní mi ìdáná kò sówó kankan lọ́wọ́ mi tí màá fi ìdáná bọ́kùnrin ṣe bẹ̀rẹ̀ sí pariwo oúnjẹ kò wá tilẹ̀kùn tó èmi wá jáde síta sẹ́ẹ̀tì mi tí mo gbé sórí tébù nù pálọ̀ mi mo wá lọ mú sẹ́ẹ̀tì yẹn bí mo kàn ṣe mú sẹ́ẹ̀tì yẹn mo kàn rí àwọn pípù yẹn àwọn méje wọlé ó dàbẹ́ ni pé àwọn mẹ́rin gbé ìbọn dání àwọn mẹ́ta ò ní ìbọn wọn ní àdá wọ́n wá sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí fáwọ́sà sọ̀rọ̀ wọ́n ní ṣùbàhà fúlàní bá wọ́n ní ṣú kìnnápà ni wọ́n láwọn kì í ṣe fúlàní pé kìnnápà làwọn wọ́n ní kí n gbé owó wá mo wá fi haúsá tà pé báǹdè kudi wọ́n ní àpò ekudi wọ́n ní báǹdè kudi wọ́n kì í gbó wá wọ́n ní mi ìlú bí kan ṣe gbá ìbọn mi báyìí mọ́ mi máa yà ìkan tẹ̀lé ọkọ̀ mo pé ọkọ̀ mi ó lọ. làbá òun ọmọ làbá ọtí pé màmá òun ọ̀ràn fúlàní ó ti tó lé wọn ọ̀yẹ́ ọkọ̀ bá ọtí pé màmá òun ọmọ yẹn ló wà bẹ̀ sí pariwo. tó bá wọn ṣe gbé mi dé wọn gbé mi lọ sẹ́ńtà ọ̀dọ́ wa ibi tí mo ti ṣiṣẹ́ wọn ní àwọn ọ̀tọ̀ oníkálukú ti sá gbogbo àwọn tó lọ́mọ ládùúgbò oníkálukú ti kọ́ ọmọ wọn ti mo rí gbogbo wọn bọ́ ṣe rọ̀ṣù mi lọ sàwa lọ sí sẹ́ńtà dàgbà àbẹ́ni kọ̀ọ̀kan bẹ̀ ni bàbá ọkọ̀ màlátò àti ọmọ mi kan wá gbé mi sínú ambulance wọ́n rẹ̀ sí ní hàn wọ́n ti gbé mi wá sílé. ẹ ṣe ti gbọ́ ní nípa ìròyìn kankan pa ọmọ tí wọ́n gbé. ẹ wọ́n ti pè wọ́n ní ọmọ náà ti kúrò. nọ́mbà wo ló fi pè. nọ́mbà yẹn wà lọ́wọ́ Ajayi Muskala ẹ̀bẹ̀ ọmọ Ajayi ọmọ aṣánáyé nọ́mbà yẹn wà lọ́wọ́ ẹ̀ so wọ́n ní kọ́mọ mi wọ́n ti bá gbogbo sẹ́ẹ̀tì wa lọ ọmọ mi tí wọ́n gbé lọ yẹn wọ́n ní ṣé ó nọ́mbà tó lè pè ìyẹn wá pe nọ́mbà ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyẹn àdúgbò kù làlọ́wọ́ so ìyẹn wọ́n ní ìyẹn ọ̀fẹ́ gbé set bẹ̀tì bọ́ tó débi nsì ó lóun wà lẹ́gbẹ̀ẹ́ olóhùn wá ní kó gbé kọ́ọ̀lù ó ní ọmọ mi yẹn ló wá bá òun sọ̀rọ̀ olóhùn wá bẹ pé bó wà ó pé inú gbóná gbóhùn lòun mọ̀ gbó ibẹ̀ pé ibẹ̀ ìjìnà so ó ní bọ́ọ̀lù wá fún ọmọ yẹn wá sọ pé owó ni wọ́n làwọn nídìí o so ọmọ mi wá fún àwọn pípọ̀ yẹn ní set wọ́n á bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ wọ́n á ní kọ́lọ́ kó ten million wá ṣọkùnrin lọmọ tó ń gbé lọ. obìnrin ọmọ náà ti so gbà tí ọmọ yẹn wà dùn lúlẹ̀ méjì mo tún dé ojú ọ̀nà bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo àdúgbò ẹjọ́ o àwọn fúlàní ti ká mi mọ́ o ẹjọ́ wọn ti pa mí wọ́n ti pa ọmọ mi o kò sẹ́ni tó dá hmm. anybody mo pariwo pariwo pariwo ìgbà tí mo tún dé ojú títì mo wá ṣubú ìbẹ̀rẹ̀ mo kọ́ fẹ́ǹsì sí. gáàdì yín fọ́nà ọkọ mi ti ọkọ mi bí ọkọ mi ṣe jáde yẹn wọn wá lọ kí aṣọ tó wọ ọkọ mi wá olóhùn wá ó ti ṣàlàyé olóhùn wá bó aṣọ yẹn fún wọn wá gbá tí ó wá ti kan bó ṣe ti yẹn yẹn ṣùgbọ́n wá gba ẹgbẹ́ lẹ́mi ẹgbẹ́ lẹ́mi tó gbà ní ìkọ́ wá ní ìbọn ìbọn yìí wá lọ bá ilé kejì tó wà ní ẹgbẹ́ lẹ́mi ọkọ mi wá ságbá ẹgbẹ́ lẹ́mi wá sá lọ ní ìgboro sí ọmọ ọmọ mi tó wà lọ́dọ̀ mi a ní ilẹ̀kùn kíṣì sí ẹgbẹ́ sáàdọ̀ ìyẹn wá gbà tó ti ta ariwo ti pọ̀ ìyẹn wà nínú ilé kò sọ ó dákẹ́ wọ́n ṣe ń pa èmi àti kéyì tó ṣílẹ̀ fọ́kàn mi ìyẹn wá ṣílẹ̀ kò bẹ́ẹ̀ wá gba ẹgbẹ́ ó wá gba inú gbó ìyẹn ló wá sá lọ sí ìgboro wọ́n abẹ̀ sí ní pariwo pé ẹjọ́ òun ọmọ àlàbá òun ọmọ àlàbá ọtí pé màmá wo ọ̀ràn fúlàní ó ti tó lé wọn ọ̀yẹ́ ọkọ̀ bá ọtí pé màmá ọmọ yẹn ló wà abẹ̀ sí ní pariwo tó wọ́n ṣe gbé mi dé wọ́n gbé mi lọ sẹ́ńtà ọ̀dọ́ wa ibi tí mo ti ṣiṣẹ́ wọn ní àwọn ọ̀tọ̀ oníkàlùkù ti sá